mọ́mì kí ni àwọn nǹkan tá a lè pè ní ìpèníjà tàbí àdójúkọ yín gan-an. ẹ a rí wípé kò sí béèyàn ṣe lè rìn láyé kó má ní àwọn àdójúkọ kan nínú iṣẹ́ tàbí òwò téèyàn bá ṣe. Hmm. ní ìbẹ̀rẹ̀ lóòótọ́ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ó dàbí pé ó le hmm. nípa ètò ìṣúná owó hmm. owó láti ṣe mo ní láti stọ́ọ̀pù àwọn bísínẹ́sì kan tí mò ṣe ń gbà yẹn láti lè rí owó fi ṣe iṣẹ́ yẹn hmm. ṣùgbọ́n mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí mo sọ fún yín pé ìwọ ló rán mi níṣẹ́ mi lágbẹ́kẹ̀lé hmm. kankan síbì kan pé owó iṣẹ́ mi tó yẹ kí n fi ṣe business ni mo lò pé tí hmm. ìwọ Ọlọ́run bá lè dá owó ìpadà fún mi pé èmi e á mọ̀ pé lóòótọ́ ni ìwọ ló rán mi ló dẹ̀ tì mí lẹ́yìn ìgbà tí mo dẹ̀ máa release first album mọ́ Ọlọ́run jẹ́rìí ara rẹ̀ lọ́nà tó bá yà mí lẹ́nu láti ìgbà yẹn mi ní mákẹ́tà o but anywhere tí n bá kó kinní sídìí yẹn lọ àwọn èèyàn máa ń gbà pẹ̀lú ìtara ọlọ́run hmm. pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run ó dẹ̀ ń lọ ó ń lọ káàkiri mo rẹ́ni tó ti pè mí láti ìpínlẹ̀ ọ̀ṣun pé ah mọ́mì sẹ́yìn hmm. ló jẹ́ fúláyàn òun rí sídìí yín níbì kan àwọn bá ń rà bọ̀ níbì kan bẹ́ẹ̀ni adúpẹ́ lọ́wọ́ ọlọ́run àwọn àǹfààní tí ọlọ́run dẹ̀ ń ṣe láti gbà yẹn àwọn oore tọ́lọ́run dẹ̀ ń ṣe even títí di eléyìí tá a ṣe ṣiṣẹ́ lórí ẹ̀ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run gbéràn lọ́wọ́ dìde ibi tí mi tiẹ̀ ti lè rí pé mo ti lè mọ irú èèyàn bíi ti yín yìí ọlọ́run tún jẹ́ ká bára pàdé bẹ́ẹ̀ èyí tó jẹ́ pé nípasẹ̀ bẹ́ẹ̀ a rí hmm. àwọn àǹfààní kan náà jẹ lẹ́nu. a dúpẹ́ lọ́wọ́ Kristi Jésù fún eléyìí káwa náà wà máa fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń wà nínú ilé wípé àǹfààní ṣí sílẹ̀ fún yín o pàápàá ní tẹlifíṣàn Orísun láti fi ẹ̀bùn yín àtún gbogbo tí ọlọ́run fún yín gẹ́gẹ́ bíi talent láti fi hàn síta màmá kí wọ́n á máa fi eléyìí máa ṣe lọ kí ni àmọ̀ràn yín gan-an fún àwọn ìdílé tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àwọn tó ti wà nínú ẹ̀ àti àwọn tó jẹ́ wípé sátánì mí wò láti tú wọn ká. àmọ̀ràn mi fún àwọn ọ̀dọ́ tó jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ náà ni wípé hmm. láti fi ọ̀nà wọn lé ọlọ́run lọ́wọ́ hmm. ṣe nínú ìrìnàjò ìdílé téèyàn bá ti gbà láti ọwọ́ ọlọ́run tó jẹ́ wípé ọlọ́run ló tọ́ wa sọ́nà láti rí ẹni tí ọlọ́run yàn fún wa tó jẹ́ gun ìhà wa hmm. gẹ́gẹ́ bí ó ti yan éfà fún ádámù lọ́jọ́ òní kì í ṣe pé báyà ó ṣẹ̀ máa fi amọ̀ mọ́ tiwa ṣùgbọ́n nípasẹ̀ àdúrà àti fífà mọ́ ọlọ́run ọlọ́run á máa tọ́yàn sọ́nà láti yan rere kó má bàa ṣìgbò torí téèyàn bá ti ṣìyàwó gbé tàbí ṣe ọkọ fẹ́ láyé níbẹ̀rẹ̀ ayé ẹ̀ eléyìí tó kù nínú ìrìn àjò ayé ẹ̀ oore ọ̀fẹ́ àṣẹ ìrọ̀rùn wà fún ṣùgbọ́n téèyàn bá ti ṣìyàn ó lè di wàhálà lọ́jọ́ iwájú hmm. fún àwa tá a ti wà nínú ẹ̀ tó jẹ́ wípé à ń tẹ̀síwájú mò ń rọ̀ wá pé nínú ìrìn àjò ìgbéyàwó wa ẹ má jẹ́ ká fi ìfẹ́ ká fi ṣeré rárá mm. nítorí pé ní ìdílé tí ìfẹ́ bá ti ń wà níbẹ̀ ni ọlọ́run máa ń gbé ìdílé tí ò bá ti sí ìfẹ́ àti ṣe ìfẹ́ ọlọ́run àti máa tọ́ra wa mm. ó máa jẹun tó máa nira fún yàn ìgbà yẹn ló máa máa rí mistake ẹnìkejì ẹ wàá máa rí i pé kò mọ̀ ṣe dáadáa wàá rí i pé kò mọ̀ra mú wàá rí i pé kò mọ̀ jẹ́sẹ̀ ṣùgbọ́n nínú ohun gbogbo ìfẹ́ tí ìfẹ́ bá ti ń jọba a rí i pé ohun gbogbo á máa lọ déédéé hmm. bẹ́ẹ̀ náà ni àwa tó jẹ́ wípé à ń hmm. nídojúkọ nínú ètò ìgbéyàwó wa ẹ jẹ́ ká pe ọlọ́run sínú ètò ìgbéyàwó wa níbikíbi yòówù kó ti lè gbà máa tí sátani lè gbà máa gbógun nínú ìdílé wa tá bá ti fi àdúrà sí pé olúwa bá mi yanjú kinní yìí ẹ jẹ́ ká fi gbogbo tọkàntara wa ká fi képe ọlọ́run ó dá mi lójú pẹ̀lú oore ọ̀fẹ́ àdúrà ọlọ́run dẹ̀ máa bá wa ṣe ogun yẹn. Hmm, ẹ ṣé o màmá wa dúpẹ́ púpọ̀ wípé a pè yín sórí ètò ojúmọ́ ire ti tòwúrọ̀ yìí ẹ sì wá lórúkọ jésù a máa rí yín bá àǹfààní àwọn ènìyàn tí wọ́n fẹ́ pè yín láti béèrè nípa ohun kan tàbí méjì ẹ bá wa fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín. nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ bíi náà ni zero eight one three three four one zero three three five. ẹ ṣé o màmá wa wípé a pè yín sórí ètò ojúmọ́ ire tòwúrọ̀ yìí ẹ sì jẹ́ wa ẹ wọ ẹ jẹ́ kí mi náà máa ṣẹnu ní déédéé síbí kí n máa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìpínlẹ̀ ọmọlúàbí kí n máa lọ sí òde ẹ̀dùn àbọ̀ kí n máa lè ṣó líle bàbá mi nílé jóge kí wọ́n máa sọ wípé nínú gbogbo ohun tá a bá ń ṣe ò rí dájú wípé gbogbo ohun tá a bá ń ṣe sí àṣeyọrí wa àwọn kan máa gbàgbọ́ nínú ẹ̀ àwọn kan ò ní gbàgbọ́ o ṣùgbọ́n ohun ẹyọ kan ṣoṣo lèèyàn lè ṣe láti ṣàṣeyege òun náà ni wípé kí o nígbàgbọ́ nínú ara rẹ bẹ́yìn bá ní ohun kan tàbí méjì tẹ́ fẹ́ béèrè lọ́wọ́ mi ẹ lọ sí gbogbo ẹ̀rọ ayélujára Facebook Twitter eh, Instagram èyàn ṣàtẹ Ṣògorẹ́ni Kejì síbẹ̀ ó máa gbé wá fún yín ẹ tẹ̀lé mi ká jẹ́ ká máa jọ tẹ̀lé ara wa ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ zero seven zero three nine eight triple four eight one zero seven zero three nine eight four four four eight one tí tó fi máa dìgbà míì tá a máa fi eré àti àánú pàdé ilé òní lé wa ọ̀nà òní náà wá